problem, then will, it will spread. Islam will spread. ṣé kò rí sọ ọláwọ rí sọ wọn ah kí ló ń ṣẹlẹ̀ kí ni òdodo tó ń ṣẹlẹ̀ gbàgbọ́ àwọn tá àti ẹ̀rọ kan pé wọ́n lè wá wọn á mọ̀ sí wọn ẹ̀já wọn wá mọ̀ wá mọ̀ báyìí káàntì àwọn tiẹ̀ mọ̀ kí ni ń ṣẹlẹ̀ on spread i go spread on spread but kò lè spread lọ́nà tí ó wúlò àyàfi kó tàn ní bá a ṣe tàn lákọ̀ọ́kọ́ kí la fi tàn lákọ̀ọ́kọ́ ìtún ọkàn ṣe ilẹ̀ tá a gbìn nǹkan sí òun lọ́kàn àkídà ẹ̀lìmẹ́ ọ gbọ́dọ̀ yanjú kí àwọn pàròpárò èèyàn tí wọ́n ń pe Islam lóókọ tí èsì tiẹ̀ yìí kókùtà ó lè bá wọn kí ẹja omi ó lè bá tán di ẹja wọn àfijẹ́ ọ̀ràn yẹn ní fún gbogbo mùsùlùmí kọ́ gbọ́ yìí kọ́ jẹun sókè lórí ìjẹun yí ọlọ́run látara pé kí ni ìdúró déédéé pẹ̀lú tọ́lọ́wọ́n bá fi òun jíṣẹ́ lásìlá àrọ̀ sọ́lá kí wọ́n á ní kàrámà tọ́lọ́wọ́n bó fún un ọlọ́run ọba wà sọ ayé di ẹ̀rọ fún un láti gbé tí ó fi di wípé gbogbo ẹ̀dá gan-an wọn ò ní ní àmóríbọ́ àti kí wọ́n tẹ̀lé ojú ọ̀nà tó lọ́n fún ojúṣe ńlá Muhammad sallallahu alaihi látara kí látara gbìyànjú tiẹ̀ ọlọ́run bá fi sọ pé ìtànsóró lọ ìyànsóró wọ́n yóò fẹ́ bí tá a kọ́ dànù tẹ́ ẹ bá ń ran ọlọ́run ọba lọ́wọ́ látara yìí pé ń tẹ̀ lójú ọ̀nà rẹ̀ bó ṣe kẹ́ fi tẹ̀lé bó ṣiṣẹ́ ńlá bó ṣe fi ránṣẹ́ ńlá sọ àtọ́lá yóò ràn yín náà lọ́wọ́ yóò fẹsẹ̀ yín múlẹ̀ tọ́ adé wọn ọlọ́run ọba ni. ó ní ah, ah. ìnira tẹ́ ń hànà yìí ló tẹ́ kó sí wàláhì àwọn ìtẹ́ kọjá lọ wọ́n èyí tó burú jù báyìí lọ wọ́n fojú kò ṣùgbọ́n kí ni wọ́n dúró tọ́lọ́hún torí pé wọ́n dúró tọ́lọ́hún ọba ọlọ́hún ọba dúró tì kọ́lọ́mọ́sá dúró tì wá ló fi jẹ́ pé gbogbo ìgbà ìtẹ̀yàn máa lé òní bí òun ò ṣe ní kú lábẹ́ ààbò ọlọ́hún ọba karama ńlá tẹ̀yàn máa lé ìtó déédéé lójú ọ̀nà ọlọ́hún ọba mẹ́rẹ̀kù tọ́lọ́hún ọba wa máa fi ṣe tí fi máa san ẹni tó bá dúró báyìí lẹ́sàn ó ní wípé ọlọ́run ọbọ̀ wá fi tí gbogbo ẹ bá dojúrú tí ẹ ò ní dojúrú ń bẹ tí ẹ ọ̀ dà ń bẹ yóò wá jẹ́ pé ojú ọ̀nà tí ń dúró lé lórí lọ́lọ́run ọ fààyè gbà tí gbogbo ẹ̀ ó fi yanjú kọ́lọ́n bá wọ́n sàyànjú gbogbo ẹ̀ fún wa kó fi àgbọ́yé tó yẹ kóró kó fi ta ọmọ ìlọrẹ̀ àgbọ́yé tó tẹ̀lé nítorí wọn bá fi wọ́n jíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam táwọn sàábé náà tẹ̀lé àtàwọn tábìlì tó jíṣẹ́ ńlá sallallahu alaihi sallam fi sọ pé kò sí ìgbà tó dáa fi ìgbà yìí tó fi mú ìmáàmù Daaru Tanzil tó fi sọ yìí pé àtúbọ̀tán ó mọ̀ yóò lè yanjú àfi tó yanjú rẹ̀ lákọ̀ọ́kọ́ ntọ́wá yanjú rẹ̀ lákọ̀ọ́kọ́ yìí àgbọ́yé rẹ̀ kó fi yé wa kó jẹ́ a dúró tì í kó jẹ́ ká lè rí èrè rẹ̀ níṣẹ́jú ayé wa سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد ان شاء الله اما تسواجو ni halqa wa timbo lórí ìdán kí ni dán kí lójú ọ̀nà tó pín sí kí lòfin ẹ̀sìn lórí dán. kí ọlọ́run ọba kó fún wa kó fún wa ṣe kọ́dẹ̀ jẹ́ a lè gbọ́ yé bá a ṣe ń pèpè wípé ìjẹ́wòlí rẹ̀ ló yẹ ká léyìí kọ́lọ́run ọba kọ́ yà ya yà dán kó dẹ̀ lè àjẹ sápò níbi gbogbo ntọ́bàjọ́ yìí dán asalaamualeykum wa rahmatulahi wa barakatu. Ah, ẹnìkan pé òun ronú nípa obìnrin wá rí màní yìí ṣé òun máa wẹ̀. nípa obìnrin gan haramu ni kéèyàn máa ronú nípa torí ọkàn wa wọ́n fẹ́ kí a fi kún fún ìrántí ọlọ́run ọba ni àti àwọn ẹ̀mí rẹ̀ tó bá ti yẹ ọkàn níṣẹ́ bẹ́ẹ̀nu ṣe níṣẹ́ bí oríkèéríkèé ara mi náà dé níṣẹ́ ló fi jẹ́ wípé ọlọ́run ọba fẹ́ ràn wá sí ni pẹ̀lú ìgbéyàwó tó ní ká ṣe tí ó bá pé ìrònú tó ń ronú. lórí ìyàwó rẹ̀ ni ṣùgbọ́n ìyàwó òsì ń tòsí ń gbàyàn èyí wa òkè tọba ayẹ pé níbi tí ń ti ń ronú yìí ìsàlẹ̀ wa tutù kì í ṣe wípé ó dánira yọkàn tàbá ni ẹni tó bá ń wà ní agbègbè ibi Eh, ìyàwó rẹ̀ bá wà eléyìí sábà máa jẹ́ tí máa ṣẹlẹ̀ sáwọn náà ṣẹlẹ̀ sí Ali radiyallahu ó ní ọgọ́rọ̀ ọgbà mọ̀ máa ń rí tútùtù nísàlẹ̀ mazi yóò àmọ́ jáde eléyìí ni mazi torí bí mo ṣe jẹ́ sọ àṣàlà mọ́ jẹ́ àná mo wá rán ọ̀kan nínú àwọn sàbẹ kó lọ gbà ń béèrè kí n lòfin tó dè mí òjíṣẹ́ lára àṣìlá ni yọkàn tààbà ni ṣùgbọ́n nígbà míì ìròrí ilé jìnnà fún ẹni tó jẹ́ wípé ìyàwó rẹ̀ náà ní rò kò sí ń tù sí ìròyìn wá jìnnà débi wípé ọwọ́ adámira bí ìgbà tó súnmọ́ ìyàwó rẹ̀ gan-an yọ wẹ̀ eyín ni ṣùgbọ́n ẹni tí wọ́n pé kì í ṣe àwo rẹ̀ ló rorí sí wọn lẹ́sẹ̀ ni tọ́ba wẹ́ẹ̀tì báwọn nísàlẹ̀ yọ tààbà tọ́ba dámíra yọ wẹ̀ sotiyeba yi ni ọ̀hún. Wàllu àlọ́. Àlọ́ mi Ah, wọ́n ní tọ́ba jẹ́ pé kì í ṣe ìyàwó rẹ̀ sọ́wọ́ pé àṣàkùn ní àwùjọ rẹ̀. asalaamu alaykum sir. wa aleykum salaam. wọ́n ní pé kẹ́bá àwọn ẹ̀sìn ní higher purchase ṣé halal ni àbí haram nínú Islam. Ah, kì í ṣe halal bó ṣe wáyé o kì í ṣe halal but a fẹ́ lójú nígbà tá à ń bá ń sọ̀rọ̀ bóyá inshallah ló fi jẹ́ ah, masturbation. òní pé káfara ẹni ṣeré títí tí ó fi wá di wípé ó dánira ó fara rẹ̀ ṣeré títí tí kò damira ìmá kò sí ní agbègbè ìyàwó rẹ̀ tàbí kò tiẹ̀ níyàwó pàpà kò sí ìtọ́dánù méjèèjì torí máa pa fílìn. tó fi jẹ́ yí pé gan ọ̀gọ̀ọ̀rọ̀ tó bá tiẹ̀ níyàwó tán gan yóò ti gbádùn mọ́ tí èdè sí ojú ọ̀nà tí wọ́n fẹ́ ká ti dàmíra omi tá a fẹ́ dà kìí ṣe ní tá a gbọ́dọ̀ waste a gbọ́dọ̀ lónìí láti fa ẹ̀dá yọ tí ó máa ṣe àfọ̀mọ́ fún ọlọ́run ọba ọba adẹ́dàá nà ṣùgbọ́n ẹni tó jẹ́ pàpọ̀n ni pàpọ̀n rẹ̀ wá dé góńgó débi wípé ó fẹ́ lè máa bu obìnrin olóbìnrin sọ lójú títì ó lè débẹ̀ tọ̀ làwọn afáà wa ṣe tafsílù wípé tó bá jẹ́ pé irú eléyìí ló bọ́ sí tó wá ṣe masturbation kì í ṣe pé gbà ó ṣùgbọ́n ó yìí sàn pé kó ṣe sìnà lọ ságbọ́yé bẹ́ẹ̀ ni lórí ńlẹ̀ sókùnbètè jíjẹ sọ́tọ̀nà ṣùgbọ́n kọ́ jẹ́ dájú pé kọ́lọ̀ jalè lọ sẹ́mà méjèèjì ẹ̀sẹ̀ ni ṣùgbọ́n ọ̀kan lọ gẹ́gẹ́ bá a máa ń ìgbìyànjú láti kó gbogbo ẹ̀ wá ká fi mọ̀ wípé kìí ṣe wípé àmọ́ tí wọ́n ti sọ lórí ẹ̀sùn gbé ètò dáa jù lọ́yẹ ká ṣe torí kí ìṣesí wa lè fi bá a bá àwọn ẹni ìsíwájú mọ́ bí ìgbà tí sísọ nǹkan máa mú náà ni a ṣàlàyé wípé a rí nínú àwọn àfáà wa tí wọ́n sọ wípé lópin ìgbà tó bá jẹ́ pé a lè dá irun mọ̀ yàtọ̀ sí ń tá a so márùn torí wípé kó lè àwọn ntójìṣẹ́ ńlá kọ̀ ó ní sallallahu alaihi wasallam ó ní wípé zúùrù ní kọ́mọ̀dé pé ń jọ irun tó bá di wípé a lè dá yàtọ̀ wípé eléyìí èsè irun o but ọkàn fi ṣẹ̀ṣọ́ ni nínú àwọn àfa wọn wọ́n ní àwọn fọwọ́ sí ṣùgbọ́n n ta wá pé àkíyèsí wa sí ni wípé n tó jíjẹ́ náà àdúrà ń sọ ní wípé ẹ̀gbà tó wà ní sọ́yì mùsùlùmí ní wípé zajjara nàbí àǹtẹ́sílẹ̀ mìíràn bìṣẹ́ àríyá ṣé àn òjíṣẹ́ náà àdúrà ń ṣe ìkìlọ̀ fún obìnrin kó so nǹkan kan márùn-ún rẹ̀ eléyìí kó gbogbo ẹ̀ pọ̀ ló fi jẹ́ wípé ọ̀rọ̀ tí àwọn àáfàá wa sọ ohun àwọn kan nínú àwọn àáfàá wa sọ wípé rárá àlè ló ń bí ọ̀rọ̀ lẹ̀kẹ̀ ló ń bí ọ̀rọ̀ oríṣiríṣi ni a fi yẹ sẹ́gbẹ́ kan torí ṣé à ń nǹkan kan lójíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ torí a ṣe àdámọ̀ iye eré lọ́wọ́ pé a ah, ṣe báwọn afáàmù kan sọ báwọn wọ́n dẹ̀ rí tọrọ wà nínú sahih àwọn wà nínú sunan abi dawud ní ẹgbà wá sí ibn musayyab mú wa gẹ́gẹ́ bí afanla ibn hajar al-asqalani bó ṣe tú gbogbo àlàyé tọ́fọ̀ wọléwọlé sínú fatahul bari pé ah àṣewá mú ètò jẹ́ pé ó fẹ́ lè kókókó jù tọ́lẹ́ ah, àwọn àwọn umuzi wa gbogbo ń wé kí ah ẹ jẹ́ àṣọ̀ṣọ̀ fáwọn ọmọ yìí náà ṣe bí tẹkìlífù sí lórí wọn yìí kankan báwọn ẹ̀rí ń wà ṣùgbọ́n ẹ̀rí ìtàkọ́kọ́ ìyọ ṣáájú ó dẹ̀ ká tí ọba ti di pé àríyànjiyàn wà lọ́rọ̀ àárín àwọn afá báyìí èyí tó bá tẹ̀lé náà sùn directly ká tẹ̀lé òun lọ dáa jù wípé káṣíta àwẹ̀ láti lọ ọ̀dà àwọn àdà. ìjọba fún mi lọ àwọn ọ̀yà. ẹ wọ́n ní pé àwọn gbọ́ níjọpọ̀ ní pé ẹ sọ pé gold fóbìnrin lò ń pé kò hàrá ń pé kò dáa. kí ni ẹ. gold bíi gold fóbìnrin wípé kò dáa náà pé bọ̀ nǹkan táwọn tẹ́lẹ̀ ni pé fún ọkùnrin lásán ni dé àwọn kan nìkan pé obìnrin lè tẹ̀ lọ díẹ̀ tó bá fi díẹ̀ sínú ọ̀ṣọ́ tóbi fẹ́ lò. O lè lò ń kí ẹ dákun wọn. díẹ̀ ń náà náà sọ torí àwọn hadith tó mú ìkìlọ̀ wá lórí rẹ̀ ó pọ̀ gan walhadhiru muqaddam ala al àmú àwọn hadith yẹn bíi mẹ́ta nana Fatima radhiyallahu anha ó mú gold chain ẹgbà gold tó jẹ́ ó mú sọ wọ́n wá sọ̀rọ̀ òjíṣẹ́ Muhammad sallallahu alaihi pé wọ́n ti bàbá Hasan rà fún mi ẹ̀yin ọkọ rẹ̀ Sayyidina Ali radiyallahu anhu òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ní sọ́ọ́ fẹ́ kí a máa sọ wípé ọmọ òjíṣẹ́ ọba ó fi ẹ̀gbà ọrùn ná sọ́rùn nana mú àwọn fífa jà àfihàn ẹrú ọwọ́ aṣọ ẹrú yẹn dọ̀ma ọ̀dọ́là àná ni nígbà tó dọ̀ bó jíṣẹ́ náà sọ̀rọ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ ni mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó tú ọmọ àránṣẹ́ rẹ̀ lẹ̀ kúrò nínú kéde yẹn nìkan àwọn sàbí yà lóbìnrin tí wọn lọ sọ́dọ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ pẹ̀lú gold tàbí ẹ̀gbà ọwọ́ òjíṣẹ́ náà islam fẹ́ bẹ̀rẹ̀ sí fi òjíṣẹ́ náà islam fi gbà títí títí títí títí pé a ẹ̀gbà aná ẹ̀gbà aná ẹ̀gbà aná ẹ̀gbà aná débi wípé sàbí àyàn ó kó lọ́dọ̀ òjíṣẹ́ náà àwọn ọ̀dẹ̀ lọ òjíṣẹ́ sàlàyé bó ṣe rí nù. ọmọ rọ̀dí àlàánà àjùmáyé ó kígbàjarè lọ́ba Sayyidina Abu Hurairah wípé àwọn èèyàn ń bú mi wípé mi fi góòdì sí ọrùn Sayyidina Abu Hurairah má dá wọn lóhùn kọ́ ọ má sì kọ́ ọ má sì ná sọ́rùn ó wípé kọ́ wá kóyún sọ́rùn lọ so àwọn ọ̀rọ̀ pọ̀ báwọn lórí rẹ̀ tí àwọn àfáà yapa sí tó pọ̀ torí àwọn afọ àti wọn sọ pé obìnrin lè lò to to any extent wọn sọ yìí pé ọ̀rọ̀ òjíṣẹ́ náà sọlá àṣìláàmù ni tó sọ yìí pé a ṣe ní ẹ̀tọ́ fáwọn ọmọbìnrin lẹ́yìn tí wọ́n jẹ́ ọmọ àlùmọ̀ ní èèwọ̀ fún àwọn ọmọkùnrin rẹ̀ àdéhùn kan ṣoṣo tí wọ́n mú wa náà ẹ̀yìn nìkan náà ni wọ́n mú wa wọ́n kọ̀nsídà gbogbo èyókù náà wípé lẹ́wù wo ni wọ́n máa so ló fi jẹ́ pé díẹ̀ tí wọ́n sọ̀hún ẹ̀rí wà fún un lóòótọ́ but ìyàwó rẹ̀ dé lẹ́bù tá à ń sọ yìí ò ní ó dáa jù torí tó ti kún orí rẹ̀ yìí káwọn ọmọ àyà lóbìnrin kí wọ́n yẹra fún àwọn ẹ̀ṣọ́ míì pọ̀ tí wọ́n lè ṣe náà wọ́n ní kẹ́ bá wọn ṣàlàyé nípa aburú tó wà fún obìnrin yẹn ìyàwó ilé tó ń tí ò gba àṣẹ ọkọ rẹ nígbà tọkọ rẹ̀ ń pe sáṣẹ nípa ìlànà wa ìbínú ọlọ́run ọba náà ní fi ń ṣeré ìbínú ọlọ́run ọba ní fi ń ṣeré ó dẹ̀ léwu torí ìbínú ọlọ́run ọba ọ̀nà tó gbé dáadé dà ṣùgbọ́n náà o. kí ọkọ náà wò ọ̀nà wo ní gbà ń pe àkíyèsí rẹ̀ sí ó lè jẹ́ wípé ti le jù tó bá yẹ pé ibi àkídà ló ti mú àwọn kankan tó ṣe àlàyé. ọmọ níbi obìnrin tí ọgbà kìdá yìí tó ní bọ́lá tó bá gbà kìdá yìí òun ni ó lè mú lójú níbi ibi tó bá ti wù. kìí dẹ̀ ṣe wípé ká tẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú tí dandan gbogbo wa àti tó jẹ́ òpó ẹ̀sìn tí a gbọdọ gbọ́ yé ká tó máa fò sókè arọ́gọ́rọ̀ tí ń bojú tó jẹ́ wípé Ba yé bá a ti rọ́gọ́ọ̀rọ̀ torí bó ṣe wà lábàtà náà gbàǹjà irun máa kan kọjú kìí sí yẹn rí pa ẹgbẹ́ tó ọba hàn so bó ṣe wà lábàtà náà lọ́wọ́ àgbàjà ká mú tàbá mú níbi tó ti yẹ ká mú tá à ń tẹ̀síwájú ní bó ṣe yẹ ká tẹ̀síwájú ní gbogbo ẹ̀ e rege kọ́lọ́ mọ́sáàjì ẹgbọ́n fún un lọ́fẹ́ ẹ̀sìn wọ́n ní ṣé ìmá lo mic ṣé ó tiẹ̀ necessary gan láti pe adan. ó lè necessary ó lè necessary láti láti fi láti fi jẹ́ kí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn máa pásítìkò òun ti tó ó ti tó ọ̀nà ẹ̀sìn. fún lọ́fẹ́ ẹnìkan ní tí politician bá fún un lówó tí àwọn pé ẹni táwọn mọ̀ pé wọ́n sọ pé kó jẹun wọ́n fún un lówó pé ṣé òun lè gbà á. wọ́n máa tó kówó jẹ ni. àwọn èèyàn ń sọ bẹ́ẹ̀ bí wọ́n ló kówó jẹ. àwọn èèyàn ń sọ bẹ́ẹ̀ <laughs> because láì kówó jẹ ó ní ọ̀nà halal wàláhì tó tó jẹ àwọn contingencies àwọn oríṣiríṣiríṣi tó jẹ́ wípé ó ti so ń tá a lè sọ ń bi eléyìí ni wípé tí wọ́n ó lè má kówó jẹ kí wọ́n sọ pé kówó jẹ torí ọmọ ẹ̀dá ènìyàn pàápàá jùlọ nínú ìlú yìí ẹni tí ẹjẹ́ kí n fún yín lápèjúwe ọ̀kan nínú àwọn ọmọ àyà resident engineer ni ó wá bá wọn kọ́lé ó bá wọn ṣiṣẹ́ àwọn òyìnbó tó bá ṣiṣẹ́ wọ́n gbà bó ṣe ṣe ó dúró déédéé lójú ọ̀nà ọlọ́ba nǹkan kan báwọn lẹ́yìn ìgbà tán ti ṣiṣẹ́ tán ti ṣe gbogbo ẹ̀ ní ẹsẹ̀ wá bá a wípé kí ni ń fẹ́ káwọn ṣe fún kò lẹ nílé kò tí kọ́lé sálárì ló ń sálárì rẹ̀ ló ti fẹ́ kọ́lé ọ abimi léèrè wípé nísìn ṣé òun ò tí kó sínú àjàgà wípé tóun bá wà nílé àwọn ṣé wọ́n wàá bá òun pé káwọn kọ́lé fóun ẹni tó sọ pé eléyìí onípa ẹ̀ ọlọ́run àbí òní onípa àrùn ọba but ntaari ni pé kòkó sínú àjàgà yẹn wá because uprightness rẹ̀ yẹn gan ìdúró déédéé rẹ̀ gangan ni wọ́n rí pé ah so nínú àwọn èèyàn tún lè wà tí wọ́n tún lè ṣe báyìí ìgbà wo lọ fẹ́ ṣe eléyìí dá eléyìí ò ní ní nǹkan kan láti àwọn wá jó ìbò wọn ò yí pé ah kí iṣẹ́ eré mọ́ bàa gbé káwọn ẹ̀ńkọ́rẹ́jì rẹ̀ káwọn ó ní kí ni mo rí sí mo ní ah ǹdẹ́ mi o lè ṣe lé wọn bá very beautiful house na ó ṣe kíní àwọn ọmọ ìyá wa mi wọ́n ní ọmọ akéwù rẹ̀ ti kó jẹ mo ní kí n lè rí wọ́n ní bolo ti kọ́lé èmi dẹ̀ ni ó ti ṣe ní promise fún mi n tó ń sọ fún mi yìí mi gbọ́dọ̀ sọ fẹ́ lẹ́yìn ní ọlọ́run ọ̀rọ̀ náà sọ close to twenty five years ago wọ́n ó di wàhálà rẹpẹtẹ pé sàlámù alẹ́kùn gbogbo àwọn tá a rò pé wọ́n tún lè ṣe gbogbo wọn náà ti ti bàbọ̀dé wọ́n ti tẹ́kíní wọ́n ti tẹ́kíní ọ̀rọ̀ yẹn wá di wàhálà rẹpẹtẹ wọ́n á ṣe wá permission lọ́wọ́ wọn ọmọ ẹ̀yà yìí pé jẹ́ ń fọ ẹ̀yìn bẹ́ẹ̀ ń fọ́ sọ́kò yìí jẹ́ ń fọ ẹ̀yìn ọba ní kí n fọ̀ mo wá fún wọn ní àkàrò kankan tó ṣẹlẹ̀ mo lẹ́nìkan mú kéèsì kan wá bá mi advice wo ni wọ́n fún mi wọ́n ní ah baba kí wọ́n kọ́lé fún un lọ́bẹ̀ta nǹkan kan wọ́n ti ṣe òfin yẹn fún ara wọ́n ti bo dẹ̀já gbogbo wọn mo ní wàláhì ń tó ṣẹlẹ̀ sọ́mọ ọ̀yá wa ni. síbẹ̀síbẹ̀ àtúnrí nínú àwọn èèyàn sọ pé bóòlù ṣe ṣẹlẹ̀ mo ní àá. fíìdì kókó lélẹ̀ irú báwọn máa ń ṣẹlẹ̀ torí wípé ọ̀gọ̀rọ̀ wa tá a tí ń gbọ́n mọ́tò nísìn ẹni tí ò tí tí ó fi sọ pé kọ́lọ́hún fún un ní sàlùbáríkà sí kọ́lọ́hún dẹ̀ fóun náà ní tòun ní tí ó máa jì lọ́kàn ní pé ọ̀fẹ́ máa rin tí wọ́n ń bọ̀ ti pọ̀ tí èdè ẹ̀ tètè di mùsùlùmí níta àbá ti ní káwọn ní ẹ̀dá ikú ọ̀gbọ́dọ̀ ní torí lílù tó bá ti kán dàgbà òun fi jàkọ́ so irú nǹkan máa wọ́n ti pọ̀ so láti sọ pàtó yìí pé torí pé ẹnìkan wà nípò kan ó kó o yẹ èèyàn ó léwu gan ẹni tí ó bá jẹ́ pé ọ̀nà ọ̀rọ̀ rẹ̀ halali wà ń bẹ ọ̀nà tó rújú náà wà ń bẹ tó dẹ̀ jẹ́ pé mọ́sọ́mù àwọn èèyàn tí wọ́n wà láyé ní bọ́rọ̀ wọn ṣe rí nù. tọ́ tá a bá lè ṣa àṣàyàn wípé ibi ìtọ́jẹ́ halali ni ọ̀rẹ́ tá a gbà òun lọ́dáa jù ṣùgbọ́n tí ọ̀rọ̀ rẹ̀ bá ti rújú pọ̀ báyìí makruhu ni karahatu tanzih akórira pé ká máa gbà lọ́wọ́ rẹ̀ láti ẹ̀ńkọ́rẹ́jì aburú rẹ̀ ní kórira ti ìkóraró. Ẹgbẹ́kun lọ gbàrà. Wọ́n nìkan ni pé kí ni ó jẹ́ kí ó jẹ́ haram, ìmáa ṣiṣẹ́ ní iléeṣẹ́ báńkì àti kí ló sọ ẹni tó ń ṣiṣẹ́ ń bẹ̀ di ẹlẹ́ṣẹ̀. òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́ sọ́lá ní ọlọ́run ọba ṣẹ́bi lérìbá àtẹni ẹni tí ń gbà àtẹni tí ń fúnyàn jẹ àtakọ̀wé rẹ̀ àti ẹni tó ń jẹ́rìí sí wá sọ fún mi ta ló yọ ọ́ lẹ́yìn. látara hadithi ta lọ yọ ọ lẹ táwọn ọmọ ya kan wà wọn wà ń bẹ àgbọ́yé wa dé bá wọn yìí lé ojú ọ̀nà wípé kí ọlọ́run bá pèsè ìtọ́jú halal tọ́jú àgbẹ̀ lẹ́wọ́ fi máa lè ìtọ́ba ní kí wọ́n jáde burúkú kan ìyàwó ọjà wọn mọ́ nǹkan kan bá ń bá ń bá tó kọ́lọ́run ṣe ní ah, kọ́lọ́run bá. ko jakki ona yijjaati mi mo waa ko yahala tori ni non tiima se fun e danu wipe je ki gbogbo ado ata ba se ọgba nti adẹniju ninu ọmọ yi ni wipe nta nidiju oni wipe gbogbo wa ta ba tẹwọ si ọba adẹda ko tete gba nta ba fẹ agbara ti n bẹ fún anamu ah, so n tó sọ di ẹsẹ nìyẹn. sanwó-alaikum. wàlẹ́kùn sàlám fúnra wọ̀ká. sanwó-alaikum. wàlẹ́kùn sàlám fúnra wọ̀ká. kọ́ṣọ̀n mi ni pé sísà kan ló ní kí n bọ̀ ń béèrè kọ́ṣọ̀n pé àwọn wà ní ọ̀dà pẹ́rẹ́ǹtì àwọn. sísọ àwọn tẹ̀ máa wá sí alcohol bíi. pé so mọ́mí àwọn wá ń béèrè pé kí ni society ibi tí àwọn máa ń lọ pọ́n wọn sọ pé wọn ò ní society pé bọ̀ àwọn alice náà ni wọn kí wọ́n máa wá sọ pé àpé ó máa ní society pé tó bá fi ní society pé aburú ń bẹ̀ ń bẹ̀ pé kí àwọn máa wà mọ̀ pé kí ni káwọn ṣe sírù nǹkan bẹ́ẹ̀. kọjá society yẹn gan laburú mm-hmm. olórí society ọmọ sọ pé n táwọn ń fẹ́ ni báwọn ti ń fẹ́ nù ju àwọn ni ọgbọ́dọ̀ ọ̀rìn báyìí ọgbọ́dọ̀ ṣe báyìí olórí ẹ gbọ́dọ̀ fẹ́ mọ tí èso ọmọ ẹgbẹ́ ẹ gbọ́dọ̀ sí kinní kan gbogbo àlàálẹ̀ tó lọ́wọ́n ọ̀bọ̀ ọ̀làálẹ̀ ń yọ̀wá ṣẹlẹ̀ eléyìí èsì society ẹ̀kọ́ kí lọ́lọ́wọ́n ọba wí ni bóòlù jíṣẹ́ náà sọ́láǹsì ṣàlàyé rẹ̀ àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n jèrè látara tí ọlọ́wọ́n ọba fi rújíṣẹ́ náà sọ́lá bóò ni wọ́n ṣe lò ó tí ẹni tọ́ba wá láni ẹni wẹ̀ àtọ́ba wá ọ̀fẹ́ fẹ́ kódà ẹni tí wọ́n wà níbí tí ìbá ṣe pé wọ́n bọ́ sí gbangba wọ́n sọ pé à mo fẹ́ fẹ́ lágbájá tàbí mo fẹ́ ṣe kó mọ̀ àmọ́ kankan nípa anybody but a kàn mọ̀ ipe tọ̀ ọ yẹ ká béèrè sẹ́tẹ́nì kọ̀ọ̀kan wá ń ṣe ibo là ń gbé kó fi jẹ́ wípé tá a bá níṣẹ́ tá a dẹ̀ ò nírú èèyàn báwọn ká lè bá a gbéṣẹ́ fún un tá a mọ̀ yí pé abẹ́rẹ́ rẹ̀ olókun dì tọ́ba fẹ́ ṣìṣe àárín ibi táwọn pé ah ọlọ́run eléyìí o tọ́ba rẹ̀ ní ìyàwó sí tàbọ́ ní ìkónilẹ́yìnjọ tàbọ́ fẹ́ rẹ̀ àbúrò rẹ̀ a lè wá lọ wípé sí ò sí ò kí ló ń ṣẹlẹ̀ nǹkan àgbà torí ìrànlọ́wọ́ tí a bá wá fún un ló fi jẹ́ pé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ń wá tó yẹ pé a kàn gbọ́ ni wípé nǹkan ṣẹlẹ̀ sí wọn gẹ́gẹ́ bí ọmọ ìyá wa tó ní accident tó ní spinal cord problem ó ní òun lọ sáwọn ìjọba òun lọ sáwọn ìjọba òun lọ sáwọn ìjọba ní rárá àwọn èso ìjọ kí ni tó fẹ́ alhamdulilah ó ní onídìí àwọn bùkátà àwọn kankan òun tó nídìí tó nǹkan bíi three hundred thousand naira two fifty nínú àánú ọlọ́run ọba àti ọlá rẹ̀ àwọn èèyàn sáré ká wọ́n dẹ̀ kò lè lọ láì béèrè ibi tí ti ń bọ̀ pé ọgbọ́dọ̀ jọmọ ẹgbẹ́ ọgbọ́dọ̀ darapọ̀ mọ́ wa làá inú ìfi ìṣẹ́gbẹ́ tó bá jẹ́ ẹgbẹ́ wípé à ń láàlera ẹni lọ́wọ́ ọ̀hún á ibi tí aburú wà nù tó jẹ́ pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ẹlẹ́gbẹ́ dé ibi tí wọ́n ti ba nǹkan jẹ́ nù olórí ìjókòó yìí ó ń sùn ní Madina sallallahu alaihi wasallam ní tó gbé wá ìlà tọpinpin à ń dẹ̀ ń sọ wípé má lọ bí báyìí má lọ bí báyìí o lọ ibikíbi tó o bá lọ tí wọ́n ń bá ń sọ darapọ̀ mọ́ mùsùlùmí lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé tọ́ba ti jọ ń tọ́lọ́wọ́n ọba fi rójìṣẹ́ lásán àdúràm tẹ̀lé tọ́ba ti yapa sí kí wọ́n ń lọ rẹ̀ wípé ọlọ́wọ́n ọ̀fẹ́ bíbí à so bó ṣe rí nu eléyìí nǹkan ni ò léwu nú. na. ẹ jọ sá ẹ ẹ tí mórí kan bí gan pé ẹn tó bá ẹn tó ń ta ọtí ẹn tó kí ọlọ́tí àti ẹ tó wà ní agbègbè ibi tó ti ń tọ́ sí gbogbo wọn máa wọ náà bọ́ọ̀sì ọjọ́ kan èèyàn mò ń gbá wájú ọlọ́tí kan lọ so mo á fò láti ní bóyá bíi slight accident ṣáá ṣé nǹkan tí mo sọ yìí sà. ojoojúmọ́ tí bá ti wá gbáwájú mọ́ àyẹn kọjá torí pé ó ń tọ́ sí tó bá ti rí mi ó máa kí mi èmi náà dẹ̀ máa kí i fún wa pé ṣé irú kíkí tí mò ń kí pé ṣé mi ti sin against. bá a sọ̀rọ̀ bá a sọ̀rọ̀ kó fi mọ ìgbésẹ̀ tó ń ṣe ọ̀dà. then the second question ni almosuro kíkà ó dà pé ó wà controversial bákan àwọn kan ní pé èèyàn lè kà àwọn kan ní pé èèyàn ò lè kà so mo fẹ́ mọ. gbogbo ń tí ọlọ́run ọba tí ìtọ́kasí bá wà nínú rẹ̀ ní àdúrà ṣíṣe ní fífi yin ọlọ́run ọba ẹ̀rí wà fún pé kàkà ṣùgbọ́n ìwà àkójọpọ̀ máa fi ṣe bí zikiri jẹ̀máì bídíà ni. àkójọpọ̀ bí ìgbà tá à ń ṣe wòzífà. kwẹ́sàn ẹlẹ́kẹta bóyá ìyàwó ní. bọ̀dá ṣe zikiri ọ̀ràn àyàn ni ká máa kún fún bíkìrì ní gbogbo ìgbà kọ́ máa gbogbo bíkì bí tá a bá wà ká máa ṣe bíkìrì zikiri tó mórí jù náà ní pé kí ló jíṣẹ́ náà àfúlàntàn afúdàdà zikir la ilaha illallah wa afdalu du'a alhamdulillah náà so gbogbo bí tá a bá wà ká máa jẹ́ kẹ́nu wá máa jẹ́ wújẹ́ wújẹ́ wújẹ́ wújẹ́ wújẹ́ wújẹ́ wújẹ́ ká máa ṣe àríkà yàtọ̀ sí pé àwọn zikiri ìbò iwi ipò kan tá a bá wà tàbí hálù kan tá a bá wà tó yẹ ká ṣe yẹn tá a bá fẹ́ jẹun zikiri wò láṣe tá a bá jẹ tán zikiri wò láṣe tá a bá rìn lọ tá a rí nǹkan kan tó bá wa lẹ́rù zikiri wò láṣe ká máa gbàgbé gbogbo wọn yàn pọ̀tẹ́ tó yẹ kọ́ mọ constant lẹ́nu wọn gbogbo gbà. وإن لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله أستغفر الله نعم وعليكم السلام bóyá obìnrin ní property issue oyin oyin ní owó tẹ̀lọ́ obìnrin yẹn dẹ̀ ti máa rí so ṣé irú obìnrin bẹ́ẹ̀ ṣé ó ní ẹ̀tọ́ láti kọ́kọ́ gba àti ọkọ rẹ̀ kó tó ní kó tó ní access sí property yẹn àbí No, náà kó tó ó síkì ọkọ rẹ̀ permission rẹ gẹ́gẹ́ bó jíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ṣe sọ ọmọbìnrin kan wá bá náà wa ó ní mo fún ọ ní gómìn ẹ̀bùn yìí náà ní ṣọkọ ṣó ọmọ sí i ó òjíṣẹ́ náà sọ́nà ní kọ́lọ̀ fọ́kọ́ rẹ̀ wá ọkọ rẹ̀ wá ní òun mọ̀ sí òun dẹ̀ lọ́wọ́ sí òjíṣẹ́ náà sọ́nà wá sọ pé obìnrin yẹn ò lẹ́tọ̀ọ́ láti ná nínú tó jẹ́ rẹ̀ láì gba àṣẹ ọkọ rẹ̀ àdìsí yìí ojú ọ̀nà tó ti wá pọ̀ ọ̀fẹsẹ̀ rinlẹ̀. so èdè ìlú fi jẹ́ pé obìnrin yóò sì kì permission ọkọ rẹ̀ but tọkọ bá wá fẹ́ di ẹni tí ó jẹ́ wípé eh, tí máa tẹ orí obìnrin mọ́lẹ̀ tàbí orí orí rẹ̀ tí ò fẹ́ gbà tó fẹ́ káwọn amòfin ọwọ́ bá wọn dá sí èyí ò ní wípé ráìtì tọ́lọ́wọ́n ọba fún ọkọ yìí. tí ó fẹ́ ṣìlò yìí wọ́n wá gbà fọlọ́n wọ́n wá gbà á ọ̀nbí àfọ̀ ọlọ́run ọba láti lò bó ṣe yẹ. now. wa aleykum salaam asar. ẹ jọ obìnrin tí bí nìsín aláǹlọ́dù ẹni téèyàn ń gbé lọ́dọ̀ ìyàwó ta ìyàwó ẹ̀ ọjà ó ń ta provision ó ń ta pure water ó ń ta mineral ti kun ṣé àgbà ọjà lọ́dọ̀ ọ̀dọ̀ ẹni yẹn bẹ́ẹ̀ yẹn. kí ló ń ṣẹlẹ̀ sí. ó ń ta ó ń ta provision. na ó wá ń ta mineral. ìyàwó obìnrin ń ta provision ó ń ta mineral. ilé ìyọ̀dẹ̀ ló ń gbé ó jẹ́ ìyàwó landlord. ok. so ó dà pé ó ń ta provision ó wá ń tọ́ sí mọ́ ó ń ta mineral ṣéyàn lè ra àwọn nǹkan míì lọ́wọ́ ẹ̀ nínú ọjà tó ń tà yẹn. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kéèyàn ṣe wá sí fún un wípé gbogbo tó ń tà tí èso ojú ọ̀nà gẹ́gẹ́ bí mùsùlùmí ṣé mùsùlùmí ni. bẹ́ẹ̀ ni. kéèyàn sọ fún un pé haramu torí ìdí tí wàásù ń fi necessary ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà ó ti jáde láyé nísìnyí. tó ṣe ìkọ́lọ̀wọ̀n fi ṣe sábà bí oríire fún ní gbangbajọ́ gbẹ̀dẹ̀ kíámù níbi sáìdì àpọ́ngbọ̀n yẹn àwa fẹ́ Jews please what is your name alájà lágbájá ọtí ní níwájú rẹ̀ rẹpẹtẹ please what is your gbogbo àwọn tí ma ń ta jẹ́lá wọ́n ń ta Jews àti nǹkan bẹ́ẹ̀ majority wọn náà ni à ń mùsùlùmí dẹ̀ ń gbogbo wọn lọ́wọ́ ni ṣe é mọ̀ yìí pé haramu ni kí mùsùlùmí ó máa ta ọtí ṣá wọ́n láwọn ṣe ń gbọ́ lẹ́nu rẹ̀ torí gbogbo àwọn afọ àwọn àwọn ń kún ọ lówó àwọn ń ṣe gbogbo ẹ̀kẹ́ bá wọn ṣàdúrà kódà ó ní àwọn táwọn ọ̀ràn lọ́wọ́ yìí nù rẹ̀ pàpà àwọn ọ̀rẹ́ táwọn sọ́rọ́ eléyìí báwọn rí lọ́wọ́ ṣe bẹ̀rẹ̀ wá sí rẹpẹtẹ ọwọ́ àpèmíjáde nínú mọ́tò yìí pé ìwọ gbédè wọn dákun wá bá mi wá bá mi bá wọn kọmọdà Muhammed so àwọn míì ń latara wọn látara bẹ́ẹ̀ tó ló tún sọ fún wọn pé àwọn nǹkan pọ̀ tẹ́lẹ̀ ta tọ́jà pé yóò mú owó wá jẹ lọ bẹ́ẹ̀ náà ọ̀gọ̀rọ̀ àwọn yẹn majority wọn mùsùlùmí tí a bá pè sákìyèsí tó bá gbẹ̀rù mọ́rí tá a bá sọ pé torí ń tó kọ́ ìyá ní báwa rajà yóò lápá ju wípé kákan sọ wípé àní bárajà láti máa láì tí ì sọ ìdí tó fà fún so ká ṣe náà. tówó rẹ̀ bá owó tó fi ilẹ̀ lájẹsẹ́kù tó fi tó débi wípé at the end of the year tó fi tó ní sọ́ọ̀bù ntí zakat gbọ́dọ̀ tó tí ó dẹ̀ wá yí ọdún po but in tó pọ̀ jù fún salary earners average salary earners òun ni sí kó ṣe barat àjẹsẹ́kù wípé kọ́ yọ zakat kì í sábà ṣe. wọ́n ní pé mọ́ọ̀sì tán kọ sí bíórì ń ṣé àwọn tó ń kí ṣé wọn kọ́ tí wọ́n gbà. ha ọlọ́run gbà wọ́n yín yàtọ̀ nínú ibi ìbàjẹ́ wọ́n yọ tọ́lọ́run lọ́kọ̀ bẹ̀ but uh, <laughs> tí a bá rí inú kí ọbẹ̀ ta. then àwọn tó yẹ pé pension fund wọ́n ń lò wọn ń dá síbẹ̀. jẹ́ ó ó lè tó kó ti wọ́n ní sọ́ọ̀bù náà ọkọ̀ iná sẹ́ǹsì wọ́n wọ́n pé ó pọ̀ sí kó ti tó bẹ́ẹ̀. kó fáìnà kó yọ kàkà lórí ẹ kó fi bọ́ nínú àjàgà. Assalamu alaikum. ẹnìkan ní pé òun òun kí ni. òun mọ̀ wọ́n pé òun rò pé òun lọ́lọ́ ọ̀rọ̀. ọ̀gbọ́n náà òun wà òun rò pé òun lọ́lọ́ ọ̀rọ̀ ni òun wà sọ́ọ̀tì òun rò pé sísàlẹ̀ yìí náà ṣùgbọ́n nígbà táwọn wá ń kí wọn lọ́wọ́ làwọn wá rántí pé ó dá nǹkan àwọn ṣàlá káwọn tó wáyé. bẹ́ẹ̀ni. wípé irú situation yẹn ṣé káwọn kí wọn yẹn lẹ́yìn ní déṣì ní káwọn lọ ṣàlọ́lá òun táwọn bá ti kí tán káwọn mú un mi wá. yàrá yọ kúrò nínú ọ̀run yẹn ní immediately yọ lọ ṣàlùwàlá yọ wá continue níbi tó bá dé yẹn bó ṣe ṣẹlẹ̀ yóò ṣiṣẹ́ lásàlá sọlá ńgbà tó rántí pé òun wà ní orí irun tọ́dẹ̀ jẹ́ yí pé ọwọ́ á rántí pé òun ò tí ìwẹ̀ jẹ́nábà sọmọ bó bá tiẹ̀ náà mú wípé nígbà tí o ti wẹ̀ jẹ́nàbà ọ̀rọ̀ àlùwàlá ò so ọwọ́ àlọ́ ṣàlùwàlá ọwọ́ àkọ́ntínú ibi tọ́ba dé òun náà wà àkọ́ntínú tí wàá tí wàá tán tó fi ẹmá tí òkè kó wá tásìkò òun yẹn tí ìkọjá ni ẹnìkan ní pé. ó ó ó léyàn kan tó jẹ́ obìnrin ó fẹ́ fẹ́ kan ní lọ́kùnrin ṣé òun ti ẹ̀lẹ́ attend the wedding yẹn. kò sí marriage àwọn kò sí sí jẹ kò sí ìgbéyàwó láàrin wọn ṣá subhanahu wa ta'ala wa bihamdihi astaghfiruka wa inna nastaghfiruh wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina له من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له لا اله الا الله وحده لا شريك له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 كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته على أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد أما بعد والسلام عليكم ورحمة الله وبركاته أفي أطف مبارد الله سبحانه وتعالى وباتتنقو أكو ta'ala ọba tó tún súnmọ́ ojú ọ̀nà rẹ̀ látara gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ láti fi yí ìgbésí ayé wa padà láti tẹ̀lé ojú ọ̀nà rẹ̀ gẹ́gẹ́ bó sì fi rán òjìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ìtọ́wá ṣe ní àlìkáwà ni fún àwọn tí wọ́n bá ṣe báyìí oníyàn ní ìfọ̀kànbalẹ̀ láyé àti oríire gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ àlìkíyàmọ̀ kí ọlọ́run ọba mọ̀ fi ọkùnkan dùn ánú méjèèjì gbogbo báyé bá ṣe dojú rú tó kọ́lọ́mọ́ dojú ti wà rú mbẹ́ kọ́lọ́mọ́ ti wọ́ dá mbẹ́ àti irú rẹ̀ náà kọ́lọ́mọ́ bá kọjá ká sọ̀rẹ̀ kọ́lọ́mọ́ bá kọ́ má dáṣẹ́ wà lù lọ àwọn tí wọ́n wà lójú ọ̀nà súnà ní ojú ọ̀nà ojú ọ̀nà àwọn ẹni rẹ̀ tí wọ́n ń gbà rìn tẹ̀lé òfin ọlọ́run ọba tọ́lọ́run ọba fi fẹ́ràn wọn táwọn náà fi fẹ́ràn ọlọ́run ọba. yuhibbuhum wa yuhibbunahu àwọn ẹni rẹ̀ ojú ọ̀nà tí wọ́n gbà wọn onísúnà ojúpọ̀nà tí wọ́n gbà lo ọ̀rọ̀ ọlọ́run ọba tọ́lọ́run ọba fi gbà tiwọn táwọn náà ti jẹ́ ẹni ọlọ́run ọba onísúnà wọ̀jẹ̀má àwọn ni tí látara ilé wọ́n wá jẹ́ ìjọ ọ̀la wọ́n ti là láyé kó tó dọ̀run àpẹẹrẹ lílà wọn ò ní kàràmù tọ́lọ́mù ọba wa ṣe fún wọn àpẹẹrẹ lílà ò ní kàràmù ló fi jẹ́ wípé gbogbo sísá sókè sásódò ẹ̀dá ntí ó kọ́kọ́ yẹjú nínú ọ̀rọ̀ ara rẹ̀ tọ́gbọ́ ẹ kọ́kọ́ kọ́ yẹjú òun ni bí ìgbàgbọ́ òun nínú ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala. bí ó sì dúró ṣinṣin bí ìṣesí òun bí ó sì jọ ti òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam tó bá ti ń ṣe eléyìí gbogbo tó bá dáwọ́ lé ọlọ́run ó máa fi mírèkù yóò máa fi ṣe má fojú wo pé wá á ẹjọ lọ medical college papọ̀ la ẹjọ kàwé papọ̀ la ṣe bíbí kan náà lẹ ti dìde la bẹ́ẹ̀ gbogbo eléyìí papọ̀ ṣùgbọ́n torí wípé òun fààyè lẹ̀ láti tẹ̀wálẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba sígbèsè ààyè rẹ̀ ọwọ́ àdìmọ́ ọlọ́run. Allah subhanahu wa ta'ala ọlọ́run ọbọ̀ wà pọ́nlé pẹ̀lú kíni pẹ̀lú karama rẹ̀ látara yìí pé yóò la àwọn nǹkan kan yẹn tí ó jẹ́ pé ẹni tí ò súnmọ́ lọ́run ọba bíi tiẹ̀ báyìí òun ò ní rí àlàyé báwọn nígbèsè ayé òun gan tí ọlọ́run ọba ń gbé ilé ìjáde lára rẹ̀ yóò máa yà lẹ́nu torí kò rútì torí pé kò rútì tó dẹ̀ ti ní lára wípé gbogbo ọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá ṣíṣẹlẹ̀ tí nǹkan báyìí bá ń ṣẹlẹ̀ yóò tó ọ̀wá máa mú súnmọ́ ọlọ́run ọba sí i wípé àá èmi la tí ì ṣe tá à ń rí ilé yóò wá tó ọ̀jẹ̀ kọ́ máa rìn síwájú lọ ọlọ́run ọba ṣe sọ pé àwọn tí wọ́n jẹ́ ẹrú ọlọ́run ọba o. àwọn tí ń jẹ́ wòlé àwọn wo ni ní alimọ̀tẹ́kù àwọn awliya Allah àwọn tí wọ́n jẹ ẹni tòun àyànfẹ́ tòun alimọ̀tẹ́kù sáàdì mọ̀ wípé géèjì gègé kò sí lọ́wọ́ ẹnì kankan wa ọwọ́ ọlọ́run ọba lọwà ọlọ́run lọ́mọ ẹni tó páyà ẹni tó náà òun náà mà torí ẹni tó yẹ gbogbo òṣèṣì rẹ̀ ìsọ̀rọ̀ isoro ìròrí rẹ̀ ó pé ọba adẹ́dà ń wò wò ó ń gbọ́ wò ó dẹ̀ ń ó dẹ̀ mọ ohun tó ń rò látara bẹ́ẹ̀ ìkóra rẹ̀ níjànú tí nǹkan bá tiẹ̀ fẹ́ ṣe kúlẹ̀ bí ìgbà tó ń jọra rẹ̀ ti bí nǹkan bá fẹ́ jọ ṣe ni. ó ti ń ṣàfọ̀mọ́ bí nǹkan bá fẹ́ sọ ṣe agbọ́ mi ó ti ń kóra aró ṣáàmà pé gbogbo eléyìí ẹ̀rí ọkàn máa jẹ́ olúkálukú àwa lè má rìn dá ṣùgbọ́n ẹ̀rí ọkàn máa jẹ́ olúkálukú ọba adẹ́dà ọdẹ máa mà ẹni tí ń ṣe fitifiti báyìí ìdúróṣinṣin rẹ̀ lójú ọ̀nà ọlọ́run ọba yóò máa rinlẹ̀ sí látara bẹ́ẹ̀. الله سبحانه وتعالى لهم البشرى يرود النبيف في الحياة الدنيا وفي الآخرة لا ينبي أتو ولو أن ينوكي